الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أسامة بن زيد رضي الله عنهما قال أرسلت بنت النبي صلى الله عليه وسلم أن ابني قد احتضر فاشهدنا فأرسل يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى فلتصبر ولتحتسب أسامة بن زيد ولما سابا يونس واتي بباري أتي بوبا وقاوى وصحاب النبوة محمد صلى الله عليه وسلم أسامة òkè rẹ̀ lójú ayé anábùa muhammad sallallahu alaihi wa sallam wọn ni wọn máa kì ni wọn máa pè ní hibbu rasul ibnu hibbu rasul ààyò anabi ẹni anabi fẹ́ràn ọmọ ààyò anabi ọmọ ẹni anabi fẹ́ràn wọn ni nípa anabi ọ fẹ́ràn yẹn tí ó sì fi hàn á anabi fẹ́ràn usama púpọ̀ ó sì fẹ́ràn bàbá rẹ̀ Zaidu púpọ̀ a wá béèrè ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ́ẹ̀ ní pàtàkì bóyá àràn rẹ̀ ni Usama lè fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bóyá ọmọ ẹ̀gbọ́n rẹ̀ bóyá ọmọ àbúrò rẹ̀ àbí bóyá ọmọ olówó kan ni ànábì ìwádìí pé òun nìkan ni ó gbajúmọ̀ pé ṣé bó rọ̀ wọ́n bínú. حب الرسول صلى الله عليه وسلم Usama ẹsẹ̀ kankan nù gbogbo ń ta wí ọmọ ẹrú ni ọmọ ẹjẹ ni mo bẹ jàmá bàbá gbogbo ẹrú lọ jẹ fún ìyàwó anagba Muhammad sallallahu alaihi wa sallam sọdọmọlúwàbí pé mo yọ̀ǹda wọn náà jẹ́ má máa Ọlọ́run. lu eléyìí la nàbí wa fẹ́ràn jù ọ fẹ́ràn rẹ̀ o tún fẹ́ràn ọmọ ẹ̀ bá nàbí ti rí nu sallallahu alaihi wasallam gbọ́ àwọn àwa wọ̀nyí ṣe mẹ́jà máa fẹnu pé àwa lólùfẹ́ ànábì nìkan ẹ̀jẹ̀ á wà ìṣe ẹ̀jẹ̀ á jọ ànábùwà Muhammad sallallahu alaihi torí náà Usama lọ gba hadith yìí wá o. وني أرسلت بنت النبي صلى الله عليه وسلم ọ̀kan náà àwọn ọmọbìnrin àwọn ọmọ ànábì sọlọlọ sọlọ lọmọsọfà sàlékún lọnù rẹ fún gbogbo wọn bẹ̀rẹ̀ látòrí ìyá ńlá wa Fátímà àti gbogbo àwọn tó kù lọmọsọfà sàlékún lọnù rẹ fún wọn o. ó ní ọmọ yìí ó wà nílé ọkọ ọmọ ànábì sọlọ sọlọ ó wà nílé ọkọ ó sì ti bímọ ó wá sí bàbá rẹ̀ ànábì sọlọ sọlọ mọ ọjọ́ kan pé ọmọ àwọn ń pọ̀ ká kú lọ́wọ́ o ọmọ ránṣẹ́ sí bàbá rẹ̀ pé ọmọ àwọn ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún pé ọba ti máa wí ìyẹn ni pé ó súnmọ́ pé bóyá àjàlè rẹ̀ ti tó bóyá ọ̀rẹ́ ọmọ náà fashad náà ẹ bá ń pe bàbá mi wá o ẹni wọn wá yọjú sí wa o ọmọ yìí ti ń ṣe yìí o fàársálà yókùrẹ́ ọ̀sálàmà wọ̀yẹ̀kù oúnjẹ wa bá ànábì sọ̀lá ọ̀sálàmù ànábì ń gbé ń ṣe ọ̀rọ̀ àlèhùnmà ń yanjú ọ̀rọ̀ àlèhùnmà kan lọ́wọ́ kí ló ànábì wí ànábì ní ẹlọ́ bá ń kí o ẹlọ́ bá ń ṣe kínní ẹlọ́ bá ń kí yókùrẹ́ ọ̀sálàmù ẹni mo kí o mo kí o gbọ̀ǹkan ló lóṣùwọ̀n ànábì ò lè da gbogbo ọ̀rọ̀ lúlẹ̀ torí ipò ọmọ rẹ̀ ń ṣe kínní ọmọ rẹ̀ ń pè ẹ̀kọ́ kan nù fẹ́ni tí ọba mọ̀ ọ́ ànábì sallallahu alaihi wasallam ó àwọn ọmọ rẹ̀ púpọ̀ àwọn ọmọ náà fẹ́ràn bàbá wọn lè ran kan pé láti lè ọkọ ọ̀ràn iṣẹ́ ti dání ọ̀ràn iṣẹ́ ti bàbá rẹ̀ dá ah, màmá bọ́mọ yìí ti ń sojú yìí dákun ẹ̀ lọ́ba ń pe bàbá wa àmọ́ nítorí níta ànábì ń gbọ́ lọ́wọ́ ńjọ́ náà lórí ọ̀rọ̀ àlùmọ kí ọ dàrú bọ bá fò bọ bá tètè kó mbẹ ilà nàbí yí ànàbí náà ah, ẹ lọ bá ń kí o lọ bá ń kí o nínú rìwáyà mi ọlọmọ yìí ní Zainab ṣe Fatima nínú àwọn ọmọ tá ànàbí bí ṣe ń jẹ kínní Zainab radiyallahu anhunna ajma'in lọmọsàbà yọnu ṣe gbó wọn wọ̀yẹ̀kúùlù ó ní ẹ wá bá ń sọ fún o inna lillahi ma akhadha wa lahu ma a'ta ẹ bá ń sọ fọmọ yìí ẹni mo gbọ́ ṣẹ́ tó rán o àmọ́ ẹ máa bá ń kí o ẹni mo ní kọ́ mọ̀ pé ntọ́lọ́run bá fún yàn bọ́ bá fẹ́ gbà á alágbára tí wọ́n má gbà o ẹ wo ńláńlá ànábì ní inna lillahi ma àkàdá wà láhù máa àpọ̀ àpé èèyàn bá fún èèyàn bó bá lóun fẹ́ gba nǹkan ọ̀hún ṣé ọ̀yẹ̀ kó dìjà nígbà nẹ́bí ń wí fún ọmọ rẹ̀ ọmọ rẹ̀ yìí ti ń ran létí ni pé ta ń bọ̀ ọlọ́mọ yìí ọlọ́run ta ló lóun ṣe tóun fẹ́ gbà yìí ọlọ́run kan náà ló ní gbogbo ẹ̀ àti ń tó fún yàn àti ń tó gbà wá àti ńlánu tí yẹn máa ṣe fún ẹni tí ọ̀fọ̀ bá ṣẹ̀ yá farabalẹ̀ o ẹ má bàárà jẹ́ o tá ń fún yín lẹ́yìn ọlọ yìí ọlọ́run tá ń gbà ọlọ́run. wa kullu shay'in 'indahu bi ajalin gbogbo nǹkan pátá ló sì ti nígbà lọ́dọ̀ tí àwa làwọn ọmọ o. èrè ọmọ mi dákun bọ́ba ipá sí kò tọ́ ma rí ọ lọ ní àkápá kádàgbò ọ̀pọ̀ olùṣẹ́yìn ẹ̀ńdàbù pé ajalè ń ṣàmà gbogbo nǹkan ló ti ní kíni ìnígbà lọ́dọ̀ tọ́lọ́run àwa làwọ̀ kan mà bàbá ní ń fi wá àti báyìí ránṣẹ́ sí dání ọmọ rẹ̀ falitaf bẹ́rù ànábì ní ẹ̀bá ń fún un kó ní sùúrù kó ní sùúrù ọmọ pé ń tọ́ báyìí ọlágbà o wọlé tá tẹ́sí bẹ̀rù kó sì wá ìmọ̀ ọlọ́run pé mùsíbà àwọn òye ọlọ́run lè sàn án lẹ́sàn dáadáa yóò tún wá gba aládá ń bẹ̀. ìwọ àti ńláńlá látọ̀dọ̀ bàbá sí ọmọ rẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam. tọ́ ẹni tí ìyá wa yìí ọmọ anábì sallallahu alaihi wasallam ni ó rán anábì ọ̀padà lọ jíṣẹ́ fún pé àti jíṣẹ́ fún bàbá o àmọ́ ní a máa kí ọ òun ní lè ráyè wá nìsín o báyìí wọn ní awí fún ọ báyìí wọn ní awí fún ọ ó sì jíṣẹ́ ẹni yìí jíṣẹ́ fún àmàrà ọmọbìnrin anabi sọlọ sọlọ tọmọ rẹ̀ ń pọkà kú lọ́wọ́ yìí ara rẹ̀ ò gbé gbogbo iṣẹ́ tí wọn jẹ nílẹ láàyè má àkàdà wàláwù má àtọ wàkúlù ṣẹyìn ń dàwù bí ajá lẹ́yìn mùsàmá ọgbọ gbogbo ẹ àmọ́ agbára rẹ̀ ò gbé ọmọdé obìnrin wọn àwọn ọmọ rẹ̀ ti ń pọ̀ ká kú lọ́wọ́ báyìí. fàárùsálà ti ilé yìí tókùsìmọ̀ alẹ́ yìí ó ní ẹ lọ bá ń bá bàbá mi lẹ́ẹ̀kejì. tókùsìmọ̀ alẹ́ yìí láyà ti yá nà ha ẹ wí fún wọn ní mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run pé àfi kí wọ́n wá o àfi kí wọ́n wá o tókùsìmọ̀ alẹ́ yìí ẹ wí fún wọn ní kọ́dà wọn ti fún ọlọ́run búra pé àfi kí wọ́n wá o ọ̀nṣẹ́ ìgbà tún lọ padà bá ànábì sọ̀rọ̀ sọ̀tà àmọ̀ ìjíṣẹ́ fún ọmọ tẹ ẹran wa sí àmọ́ ntọ́mọ̀ tó wí ni fakọ́ ọmọ ẹsẹ̀ kẹsẹ̀ tá ànábì gbélé ànábì bá dìde tá ànábì ti rí nu ó ti mọ̀ gbọ́rọ̀ yìí ọkọjá ntọ́mọ̀ yìí lè ṣe kínní tó lè fara dà gbogbo wa ti ọwọ́ ọwọ́ létí kínní ìlágbára rẹ̀ bàbá dáadáa gbogbo nǹkan lọ́lọ́run lánàá bí ọ̀dà àti lọ́sọ̀rọ̀ ìyẹnjú ọ̀rọ̀ lù lọ́wọ́ kò torí pé ọmọ mi kọ́ da ọ̀rọ̀ lulẹ̀ àmọ́ ń gbòde lẹ́gùn pé ní a ah, yóò yí wọ́ fọmọ yìí náà bàbá lọ bá ànábì wa pọ̀ sí ní jíǹsì sọlọ́lá ọ̀sọ̀lọ́ mo làwa fi gbogbo ẹ̀kọ́ yìí ànábì wa dìde ń gbòde fọmọ yìí wá ń fi ń pé ẹbí fún ẹni mo búra ló ọlọ́run pé kí wọ́n wá o. فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت àwọn tí wà pẹ̀lú ànábì náà nù gbogbo wa àwọn sọ̀hábì ànábì sọ̀lọ̀ wọn nígbà ànábì ti dìde wọn ò pé máa lọ ibi wọn ló bí ma gbogbo wọn ni wọn dìde tẹ̀lé àwọn tí ń bẹ pẹ̀lú ànábì ní ọ̀sà àwọn tí wọ́n jọ yẹn bí ọ̀rọ̀ ẹ̀sìn sáàdù bọ́nà ọ̀bàdà mu'adhu bin jabali ubayy bin ka'bi wa zaydu bin thabitin wa rijalun usama látàwọn méjì rántí ó kọ wọn radiyallahu anhu fanabi ti dìde tí ń lọ ọ̀dọ̀ ọmọ rẹ̀ tí ń pọ ọmọ rẹ̀ ń pọ kàákú lọ́wọ́ tí wọn wà nábì rẹ gbé wàhálà jẹ nù àwọn èsì èèyàn jẹ gbẹgbẹgbẹ báwọn wọ́n dìde tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam njẹ́ ọba dá wọn sọ abẹ́ ànábì mà dákun lọ dá wọn mà ó ajẹ́gbèsè ká máa ṣàdúrà fún wa every day every time dìde pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam sáré tẹ̀lé ànábì ńgbà wọn dọ́dọ̀ ọmọ ànábì ọmọbìnrin yìí tọ́mọ rẹ̀ ń ṣe kínní ọmọ rẹ̀ ń pọ̀ kàkú lọ́wọ́ ẹ wo irú situation téèyàn wà gbà ní ọmọbìnrin ọmọdé. فرفع إلى النبي صلى الله عليه وسلم الصبي ọmọ tí ń pọ̀ kàkú lọ́wọ́ ìyá nàbì ni wọ́n bá ń gbé ọba gbé lánàbì lọ́wọ́. فأقعده في حجره nàbì gbé láyà gbọmọ ìláyà gbé lọ́wọ́ dáadáa. ونفسه تقعقع Usama ní bẹ́ẹ̀ tí ń wo bá a ti ń wo ni ọmọ yìí ọkàn rẹ̀ ti pọ̀kán pọ̀kán pọ̀kán nafsuhu taqaqqa'u ay tataharraku wa tadhfaru mímí yẹ ọ̀nà màmá mímí ọmọ yìí ò sí kí ni ọ̀nà màmá ṣe ń tọ́ka pé áá ntí ìyá rẹ̀ rí pé pé àfi bàbá àwọn wá ọjà agbára rẹ̀ lọ ní lóòótọ́. ففاضت عيناه صلى الله عليه وسلم النبي بان داملوجو بابدا دا المؤمنين رؤوف رحيم فاضت èsì pé yẹn kàn kàn mí lójú fáàbọt ànábì bá ń ṣe kí ni ń wà mí lójú ń dà mí lójú ń sọkún jọmọ èké lọ́wọ́ ọmọ òpó mi ó gbọ́ ká kú àfi ka èèyàn dájú èèyàn ni ò ní sunú ẹkún bá wọn. fàfà bọ́ọ̀tù ànábì ẹsẹ̀ kàwé sallallahu alayhi wa sallam kẹkẹsẹ wọn lánàbì bá ń dá mi lójú. wàkọ́ọ̀lá sáàdùn àwọn sọ̀hádà ànábì tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ńjọ́ náà gẹ́gẹ́ bí sàmà ti kà wọ́n ara wọn ni sáàdù ibn al-Bada. a ah, wọn nígbà sáàdù orí omi lójú ànábì sáàdù bá ní ya Rasulallahi ma hadha ànẹ́bì àtẹ̀wólélé yẹ̀yìn lẹ́ máa kìlọ̀ fún wa tí ká ṣe sùúrù omi ni lójú yín yìí àwọn sọ̀hábí ànẹ́bì jórí nù sallallahu alaihi wasallam qala ànẹ́bì náà dá sáájú lóhùn ilà ànẹ́bì ń jọ́nà hadihi rahmatun ja'alaha Allahu fi qulubi man sha'a min ibadihi. ee anabi ní bẹ́ẹ̀ ni sáádùn èmi náà ní máa kìlọ̀ ọ̀fẹ́ ní sùúrù fún bí mùsíbà bá dé àmọ́ òrèlè yìí ti ń jáde lójú mi yìí ẹkún àánú ni gbogbo ẹni ọlọ́run bá nú ní nírú báyìí ọba ara àánú èèyàn wọn ń wínú ọjà àfa ọjọ lórí èyí wọn ò pé kí nǹkan bá wọn kó wọn máa rí a kọ́dà àwọn ọ̀gá náà sympathize pẹ̀lú wa kọ́dà ọ̀sánú wa ànábì ní ìtẹ́lẹ̀ yìí fún gbogbo ọkàn ẹni ọba fẹ́ nú àwọn ọkàn nú àwọn ẹ̀dá rẹ̀ wọ́n iná máa yarhamu Allahu min ànábì mọ́ o ẹni ọba jó ní àwọn pé yóò túmọ̀ àdéhìí ta kà lánàá náà la yarhamullahu man la yarhamu náà àǹtí ọ̀la àánú àwọn èèyàn òun ò dì sáàbù àánú ọlọ́run o. Ànábì ni sallallahu alaihi wasallam innama yarhamullahu min ibadihi ar-ruhama ẹ̀rí àwọn tí máa ṣàánú àwọn ẹ̀dá tí máa ṣàánú èèyàn ẹgbẹ́ wọn láyọ̀ ṣàánú ẹranko àwọn náà lọ́lọ́run ọkọ̀ mọ́sá sànù gbogbo wa o àdéhùn ńláńlá yìí mọ̀tàfà kún ẹ̀rí bó ti kún fún ẹ̀kọ́ ọlọ́mọsá àdé gbogbo rẹ̀ ọ̀rọ̀ fún wa láti lò وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين